عظيما أمة الإسلام فإن كفالة الأيتام باب من أبواب الجنة باب موصل إلى رضوان الله باب موصل إلى جوار رسول الله صلى الله عليه وسلم في اعلى الجنان الفردوس فان كافل اليتيم هو ورسول الله صلى الله عليه وسلم كهاتين في الجنه من هو كافل اليتيم وما حكم كافل اليتيم اذا كان من اقارب اليتيم وما حكمه إذا كان عن اليتيم أجنبيا والمسائل المتعلقة بأموال اليتيم ومن تكلف أو كفل بعض معن اليتيم هل هو تحت مسمى كافل اليتيم وكذلك هل يجوز تنمية أموال اليتيم وما ضوابط تنمية أمواله ọ̀pọ̀ nìfọlọ ọba tó sọ wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹrẹ àtìgẹrẹ fún nabi sallallahu alayhi wa sallam ẹn tọ́lọ̀ ọba náà ti wà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa allah ọba sàlékún kí ànábì wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà bá wọn tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ̀gbìn àlìkíyàmá ẹ̀wọ̀n yà nú ẹ̀sìn mo ń fa sùkúrú náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́ mo ṣe ń rìn náà létí ìbẹ̀rù rẹ̀ àní takulọ̀ ẹ̀jẹ̀ akọ̀nù ọlọ́run òun náà sì ni ntí Allah subhanahu wa ta'ala ti fi ń pa àwọn tọ́lọ ṣáájú wa láṣẹ oní fi ń pa wa náà láṣẹ o àwa ń bẹ nínú ìjọkànṣó rẹ̀ aṣọ ọ̀bẹ̀rù rẹ̀ kọjọ́ kó gbó ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn bákan náà kútúbà tí à ń bá bọ̀ tẹ́lẹ̀ òun náà ni sunna àwọn asunanul mahjuro tàbí àwọn awamiru kan mina shari àwọn àṣẹ kan tó wá tọ̀dọ̀ ọlọ́run ọba gbọdọ̀ anabi sọ́sàmù dọ́dọ̀ wa tá a ti pààyàn rẹ̀ àríro ma a sọ̀rọ̀ nípa iyadatul marid la fi wá ń sọ̀rọ̀ lọ díẹ̀díẹ̀ nípa kàfálà tìyẹ̀tìm tá a lọ mú òrukàn aṣọ kí ló fà á tó fi jẹ́ pé ńgbà tí yàrá bá pàrọ̀ nù bàbá ní ọmọ àjọmọ̀ òrukàn bọ́ pàrọ̀ nù màmá kékeré kìí sọmọ òrukàn kí ni muwazana láàrin ìyá àti bàbá kí sì ni láàrin wọn àtàwọn olùkọ́ asàlàyé ẹ̀ ẹni ibi tá a bọ̀ sí ni pé kàfálà ìgbanitọ́ yìí ta ni ṣáríù ń pè ní káfílù lìyẹtìm ẹni tó gbọmọ orúkọ tọ manhu manhu káfílù lìyẹtìm huwa man damma lìyẹtìm ìlà usratihi ìlà usratihi watakafala biriayatihi watarbiyatihi ẹni tó ń pè ní káfílù lìyẹtìm onáà lẹni tó mú ọmọ òrukàn mara. Ọ daa ama ebi rẹ iwa ntọju rẹ yọọ dza yom ọ ọ isetu efụn yọọ na yolo yọọ wọọ isetu refụn ọwa kpọm emeji kafiu rie tiim seetọọmụ òru ka ṅee tọba jee ebi e ntọpọ ọgbatọ nika le sịsọ kọ gbatọ ni tọba dịja ọmụ ata. tọ́ba àtijọ́ máa ráàta ẹ̀sìn òní gbàkọ́gbàtọ́ ṣé bẹ́ẹ̀ lẹ̀sìn wí torí wọ́n dọ̀ ọmọ yìí pọ̀ máa ma wọn yóò sì máa rí ìyàwó ẹni tọ́gbàtọ́ tọ́ba jẹ́ obìnrin náà lọ́gbàtọ́ yóò máa rí obìnrin yìí naam ẹ̀sìn farama kọjá pẹ̀ntì ọ̀gbọ́mọ orúkọ tọ́ yìí ìbáà jẹ́ ẹbí rẹ̀ ìbáà sì jẹ́ ará àtàsí yìí. nítorí rẹ̀ náà lára òfin ọlọ́run subhanahu wa ta'ala nípa pé ọmọ yìí tó bá ti bàlágà pẹ̀rẹ́ kèé sí ọmọ òrukàn mọ́ tán pátápátá ìdájọ́ rẹ̀ ti fúyẹ́ alimẹ́nuba díẹ̀ ẹ bá wá ń tọ́jú ọmọ òrukàn <coughs> tó jẹ́ bí rẹ̀ bọ́yọ́ ọmọ ọmọ ló fún ọmọ àbúrò ló fún ọmọ ẹ̀gbọ́n ló jẹ́ fún ìwà ń tọ́jú ẹ̀ nínú owó ara rẹ̀ nínú dúkìá ara rẹ̀ eléyìí náà káfíìrì yẹ̀ tí mìíràn tó bá jẹ́ pọ́mọ ẹ̀ ara àta lọ́mọ yìí sí i tí ń ṣe dára sí i káfíìrì yẹ̀ tí mìíràn tí ń gbọmọdún kan tọ́ náà ni ṣùgbọ́n kan wá wà ń bẹ̀ ṣùgbọ́n wo ọmọ òrukàn tá à ń gbàtọ́ yìí ẹni tí ń tọ́jú rẹ̀ yìí tó bá tiẹ̀ di wípé kèé ṣe mọ̀lẹ́bí olọ́mọ ìjẹ́sí wọn tó bá ti dàgbà débi wípé ó ti di mutamayiz ó ti mọ ìyàtọ̀ láàrin obìnrin tó sanra àtòbí tí ò sanra. tahtajib imratu kafili ani àwọn obìnrin àtàwọn ọmọbìnrin ẹ̀ńtọ́gbà àtọ́ yẹn wọ́n dẹ̀ tí wọ́n máa bójú fún un tí ọba tí ì sí agbára kí wọ́n separate ibi tí wọ́n máa gbé ìdí ẹ̀ náà ló fi jẹ́ pé ọmọ èké ní máa ń yẹn ń pè lọ́mọ òrukàn gbogbo ògbà tó bá ti jẹ́ pé kè balaga tó ti wá rìnnà rọ̀tún rọ́sì tí èsì ìsara alẹ́ yín gáàpù ọmọ wà ń bẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n dáadáa yẹn ni ò ní chẹ́ǹjì mọ́sálà mi wá dé owó eléyìí ni fi ń tọ́ ọjà alẹ́ rẹ̀ ni o kò tún jára rẹ̀ òun náà ni fi ń tọ́ ṣé káfílù yẹtìmì ló ń tàn ta ló ń tàn máa ń yọrọ bìlì yẹtìmà mi máa ń lè yẹtìmì ó ń tọ́jú ọmọ òrukàn yìí ṣùgbọ́n owó ọmọ òrukàn náà ni fi ń tọ́jú ẹ̀ lápẹẹrẹ àbúrò rẹ̀ ló kú ó wá àbúrò rẹ̀ ń ọmọ òsì ìdú mẹ́ta lọ èyí tọ́rọ̀ àdúrà mẹ́tẹ̀ẹ̀ta náà òun lọ́mọ ọdún márùn ìkọ́ ọmọ ọdún mẹ́ta ìkọ́ ọmọ ọdún kààbọ̀ tí bàbá wọn fi síra ọwọ́ afẹ́ yẹn àmọ́ wọn ṣùgbọ́n bàbá wọn inú dúkìá tọ́pọ̀ kò mú kọ́bọ̀ nu owó rẹ̀ nínú dúkìá wọn iná ni ti ná fún ìbéèrè wa rí lọ́dọ̀ àwọn àfa wípé ṣé káfíìrì yẹtìmì ló ná ṣé ń ti ń tọ́jú ọmọ òrùka ló ná nàám ni ẹtí ń tọ́jú ọmọ òrukàn ló náà nítorí pé àwọn ọ̀ràn kan ń bọ̀ lọ́rùn rẹ̀ ní ìsìn tí ọba sì sọmọ yìí lọ́dọ̀ rẹ̀ kò ní sọ̀rọ̀ lọ́rùn rẹ̀ bóun ni ó ṣe jàjàbọ́ òde ní kátó padà bí ọ̀ràn tọrùn tiẹ̀ man yakfulu liyatim yaarifu aw la yaarifu èèyàn tọ́jú ọmọ òrukàn èèyàn mọ ni èèyàn ọmọ ni o ṣùgbọ́n ń tọ́jú rẹ̀ à ń tọ̀rí kì í muassasatil khairiyya ń tọ́jú rẹ̀ tú àwọn àjọ ẹ̀sìn ńtọ́jú ọmọ òrukàn túrú kínní o àwọn àjọ ẹ̀sìn jẹ́mọ́ ẹ̀ mẹ́jà sí mistake ọ̀rọ̀ o yorùbá là ń sọ o ìjọ yàtọ̀ sájọ o ìjọ ọ yàtọ̀ sí kínní o àjọ ìjọ ní yorùbá ń pè lẹ́gbẹ́ kájọ wà mọ́sálásí ń bì ká sì ti ní àwọn kankan tá a fi dára wa mà kọ́dà kàríra wa nú òkun lápẹ̀rẹ̀ bóyá fìlà kan láà máa dé ìsìlámù náà lára ń ṣe o bóyá tẹ̀sùbá kan láà máa lò bóyá bákan láàmú ẹran sọ wa tó sì jẹ́ pé ntí ọba ti elése bẹ́ẹ̀ nù wa fúnra alákọ̀ọ́kọ́ bàjá gan òun gẹ́gẹ́ ti máa ń tójú òun ó rí ìjọnu kò sí ní tá a lè fi pè a lè sọ pé ẹ mọ̀ wá mọ́ṣáláṣí wa come and worship Allah with us kí wọ́n máa polówó mọ́ṣáláṣí báwọn wá wá jọ́sìn fọlọ́n pẹ̀lú wa àbúrò máa sọ bẹ́ẹ̀ kọ́ńgàlùkù ó sì ti rí lẹ́nu ọ̀nà pé ah alhamdulilayi ok ah owó fi pọ̀ náà ni àbúrò àbúrò zákì ọ̀wà abu jalili ọwa abu aisha náà wa, gbogbo wa la five thousand ní wọn ò kìdímà ń bì ibi wọn ti kìdímà tọ́bẹ̀ yẹn lọ tún wọn jẹ́bi tá a ti fẹ́ kúérì mi lọ́tọ̀ ni yàtọ̀ sí pé five thousand ẹni tí wọn bá ti kìdímà ń bì gbogbo àná làjọ pọ̀ ọkọ̀ àṣìṣàn rẹ̀ bẹ́ẹ̀ ìjọ ni a máa pè yàn ṣùgbọ́n àjọ ó ní bí gbogbo àwọn mùsùlùmí ṣe jẹ́ yìí mọ́sálásí lápẹ̀rẹ̀ àjọ ń kírun bẹ́ẹ̀ ni ẹnì kankan abámọ́lé ara wa àtúnṣúmọ́ra jura wa lọ ẹnì kankan òfin kankan dira wa mọ́lẹ̀ àwa ní pé ọmọ ìyá kan ó mọ̀ lọ wọ́sọ̀dọ̀ wa ń bíbá yìí o wọ́n nílé wọn jóná májúmọ́ o tí yóò ní sílẹ̀ mi ẹnì kankan wípé ṣe ẹ sáti ẹ ṣe screening fún wọn screening bò à kẹ́lì mọ̀ pé branch wo ló ti wá ṣe gbígbó àlọ́ ló ti wá wọ́n níbẹ̀ ni ẹ béèrè Abdulrahman lọ́wọ́ rẹ̀ Abdulrahman bò ẹ screening náà nìyẹn tí ọba ní Abdulrahman kò sínú branch wa lọ nìyẹn ẹ pé zone wo ni yẹn wà locality wo lọ wà tí ò sí gbogbo ń tá a àjọ là ń ṣe yẹn àjọ ọ yàtọ̀ sí kí o ìjọ àjọ ni pé ìgbìmọ̀ yìí àfẹ́ máa kọ́ mọ́sálásí fáwọn èèyàn àbá àmọ́ lò lọ ká máa gbó lọ́wọ́ àwọn èèyàn náà kọ́ àjọ náà ni ìbáàsì yọ̀ọ́lẹ̀ ń gbà mí kárí pé dúkìá ní ojú ten thousand lọ ẹjá wa náà ọ̀dàlá ní ara wa àjọ nìyẹn ọ yàtọ̀ sí kí o ìjọ muasasa ọ yàtọ̀ sí kí o jàmùíyà ní tá à nìyẹn àwa ń àwọn kan wá dá àjọ yẹn lẹ̀ wọ́n ní muasasatul haramain alkhairiya lápẹrẹ muasasatul muntada alkhairiya lápẹrẹ eléyìí ni àjọ mùsùlùmí tí ń kẹta àfọpọ ọmọ òrukàn ó fẹ́ kọ́ mọ́sálásí gbowó ẹ wá ààbọ kọ ó fẹ́ kọ́ ó fẹ́ gbé kànga gbowó ẹ wá ààbọ ṣe torí bí tí wọ́n ti ń da nǹkan rúmọ àwọn èèyàn lójú nìyẹn muasasa yìí bá méjì ni ẹni dálẹ̀ kọjá pé ní tẹ̀ǹkẹ́ tà fún bẹ́ẹ̀ òun kálukú yìí náà pàṣẹ tì ok ẹni iṣẹ́ ọlọ́run tẹ bá ìwọ ẹ̀ǹfẹ́ gbaládàbí kò sì rọ̀yìn lọ́rùn ẹni project tẹ bá ti gbé gbọdọ̀ wa ẹ máa fún wa ní ten percent owó rẹ o tí project yìí tó bá jẹ́ hundred thousand ẹ máa fún wa ní ten thousand naira òun ló wọ ọ́fíìsì wa ẹ̀ẹ́n tí ó bá ní ya àwòrán kan ni ẹni tí ó lọ wo bí ilẹ̀ wà ní títà ìbáyìí kọ tán tá a sì fà náà mùsùlùmí lọ́wọ́ tàbí kọ́jọ́pá àtà àti ẹ̀dálẹ̀ ànídìyàn ibi tọ́lọ̀ ń kí adé tí èèyàn bá wá ríru mú asẹ́sà báwọn tí wọ́n wá pákéjì ìtọ́jú ọmọ òrukàn fóṣù mẹ́fà ni o fọ́dún kan ni o wọ́n wá ní ẹ̀ ń bá fẹ́ tọ́jú ọmọ òrukàn kan fọ́dún kan two hundred and fifty thousand òní alikafala kamila kàfáàlà tí ó pé kí n tó pé ọmọ yìí yóò jẹun ẹ̀mẹ́ta ojúmọ́ ni o yóò tún panu yóò wọṣọ fọ́dún kan náà yóò kẹ́kọ̀ọ́ kéwú fọ́dún kan yóò tún kẹ́kọ̀ọ́ òwe fọ́dún kan bára rẹ̀ ọ̀yá àná làwọn tó tọ́jú rẹ̀ bíbá tẹ ẹ̀já bá so ẹ̀ ya àwọn ọ̀ràn ìsẹ̀mí rẹ̀ tí ò gbọ́dọ̀ tọ́mọ ò gbọ́dọ̀ ronú ìṣẹ́jú kan tàbá wà lọ lọ gbarabara fíìmù kan two fifty thousand alikafala athaniya kafala tó tó tẹ̀lé tó sì kejì ó ní kẹ́ ẹ yọ ìwé kúò kọjá pé gbogbo nǹkan ìkú ọ wà ń bẹ ṣùgbọ́n pé ọ̀fẹ́ máa kẹ́kọ̀ọ́ kéwù nìkan ní òkun wọ́n ní kíni wọ́n ní one fifty kàfẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ yọ kéwù ẹ bẹ́ẹ̀ wọ́n ní ni wípé ọmọ yìí ọjà ń nú ni o kò ní ni o ebi ń ni o ṣùgbọ́n ẹ̀kọ́ rẹ̀ nìkan sọ ẹ̀ ń lọ́dún fifty thousand naira àbídà kejì rẹ̀ ìbá àmà jẹun kíkùn àmà yọ gbede ìbá àmà kẹ́kọ̀ọ́ kankan lọ́sẹ̀ kankan ẹ̀ ń kẹ́sọ̀ pé ọmọ òrukàn o mọ̀ fẹ́ kọ́ máa kébi ọmọ pa bẹ́ẹ̀ lómi ìnáwó bàtú wa lè kọ́ lẹ́kọ̀ọ́ lè kọ́ lẹ́kọ̀ọ́ ìyẹn twenty five thousand. wọ́n wá ẹnìkan wá ní ọ̀dà mo má kọ̀kọ́ tàbẹ́rẹ́ mi kẹ́mẹ́ ẹ̀kejì mi kẹ́mẹ́ ẹ̀kẹta mi kẹ́mẹ́ ẹ̀kẹrin àbẹ́rẹ́ kàrà débi tí wọ́n rí wọ́n tó dé gbogbo wọn tí wọn mú náà káfílù àlìyẹtìmù náà ní gbogbo wọn ẹni tí ń tọ́jú ọmọ òrukàn ní á ṣùgbọ́n láàdá lọ láàdá sí kíni o láàdá ju kíni o ó ju láàdá lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọmọ òrukàn téèyàn ń tọ́jú tọ́bẹ̀ jẹ́nu ẹbí èèyàn láàdá rẹ̀ ju ọmọ òrukàn ta lọ lọ́fà tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fún ẹbí. E ọmọrúkọ tó lè tọ́jú tó ń bẹnu ẹbí yín ìtọ́lọ ń gbé sí ẹ̀kúlé òǹkàlùkù ọ̀nà làdánwò rẹ̀ tí wọ́n bèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní eyín o ẹsẹ̀ tí ó mú àwọn àparun ń bí gbé wàlẹ́ ọlọ́run ò inú ò ah, bọ́ sàrọ̀ ọ̀rọ̀ àlùwà láṣẹ mi ibi lọ́gbẹ̀kẹ́ ló lè o ọ̀rọ̀ burú mọ̀ ìyàbí tó tó ṣẹ́tù ló kú ni kí kíra jẹ́ kí ni nígbà tí ẹ gbórí èèyàn àdàrú wọ́n ní tó bá yí ẹni máa lọ bí iṣẹ́ kọ̀ọ̀kan o ó sì kàn kọ̀ọ̀kan bí kọ́ pàǹtíyàwó àtọmọ́ jẹ ti ọkàn bí àdúrà ìdá ọmọrúkan ẹbí ọkàn ni ju ọmọrúkan ta lọ àgbọ̀yé àwa ń bọ̀ ọmọ òrukàn yìí kí la lè ṣe pẹ̀lú owó rẹ̀ haliyajuz sọ́lẹ̀tọ̀ fún wa kábàánà mọ́ owó rẹ̀ anunamiya amuwala liyetin ọmọ òrukàn yìí ńgbà wọ́n ọmọ òrukàn dúkìá tí ó bá rẹ̀ filẹ̀ pọ̀ ṣùgbọ́n mọ̀ yìí lórí dúkìá yìí tá a bá fi dúkìá yìí lẹ̀ báyìí yọ kàn dúró gbirigidi náà ni ṣùgbọ́n ẹni tó gbà á tọ́ ọmọ àwọn tó lè máa fowó yìí ṣe tó lè máa tó lè máa tó tó tó fi lè máa lé àti ìfẹsọ̀ tó fẹ́ fowó ṣe o nínú pọ́mọ tó lè fowó yìí ṣe tó lè máa lé àti nínú kẹ́rù ọ̀ máa bà pé bẹ́ẹ̀ but tọ́lọ̀ ń rí mi tí ń ṣàbòsí o mo ní ninety percent guarantee lórí bísínẹ́sì wípé kò ní mà kọ́ tirọ̀ risk rẹ̀ kiri kò sì yé ṣe gbogbo ntá tẹ́yìn ọ̀gbọ̀rọ̀ fowó ọmọlùkàn náà ṣe náà lè yàn lè fọwọ́ owó tara rẹ̀ náà ṣe èyàn rí i pé kò dísìkì ibẹ̀ kéré ẹlẹ́ẹ̀kejì kèésì ìsì òwò àràmù ẹlẹ́ẹ̀kẹta kò ní ṣubú àánú kò sí ìrújú mbẹ ọ̀dà ìrújú báwọn èyàn ẹ wo ebi twenty five million náà lówó rẹ̀ kọ́ wà ní báńkì báwọn ọwọ́ àbáwọn èyàn sì mọ̀ pé èyàn ò ní bẹ̀rù kankan láti bá a fi ṣe bísínẹ́sì tí ó sì lè insha Allah ìyẹn ò dúró lẹ́gbẹ̀ẹ́ kan téèyàn bá wá rí báwọn tọ́wọ́ aláǹfààní bẹ́ẹ̀ kò ṣe ẹnìkan bá sáré dé ní ah àwọn onídìí àti onídìí owó kan ní nkankan haliya juzu lè káfíìlì liyetim anya tẹ́rìdọ̀ min amuwali liyetim huwa awo yukuridu ha gọyìrọ̀hu ẹ̀ǹtí ń tọ́jú ọmọ orúkọ yìí so lè padà wà á yá bí owó ń kò fi ṣe bísínẹ́sì ó sì mọ tó lè fi ṣe tó wẹ̀ ọmọ ẹ̀ lé ó sì fi lọ́kàn balẹ̀ ó wá báńkì bẹ́ẹ̀ sùmọ̀tọ́ bá ti ní ìdí owó yọ ọ̀ya yóò fi sáré ṣe bísínẹ́sì tiẹ̀ yóò tún dá padà bẹ́ẹ̀ kèsì sábòsì bákan náà tàbí tọ́ bá lọ́nà pé ọkàn mi balẹ̀ sí àfẹ́ eléyìí ṣáàlà mo mọ̀ pé bísínẹ́sì wọn pápá náà ni ten million naira wọ́n dẹ̀ fún fún mi padà lóṣù tí ń bọ̀ nítorí abọ́ mo rú kan fi sí ààyè rẹ̀ ó ń tọ̀ ń èèyàn dáadáa o. jẹ́mọ̀ mẹ́jà sí mẹ́sàlá ìgbọ́ o àfi tó bá rí wípé ìdájọ́ àkọ́kọ́ ti wà ní ìdàkejì lẹ́mìí rẹ̀ business tó mọ̀ ń pa rẹ̀ kò fọkànbalẹ̀ kí la fi sọ bẹ́ẹ̀ torí wípé owó ọmọ òrukàn gan sóun gangan lè yá ń bẹ̀ sósì lè yá ẹlòmíì náà ó lè yá ń bẹ̀ táwọn májẹ̀mú tó fi lè yá bá pé tí ó sì gbọ́dọ̀ má dàá bẹ̀ gbà pérépéré. tó sì jẹ́ pé hájà ló mú ya bẹ̀ tí hájà wọn gbọ́dọ̀ jẹ́ ń tọ́jẹ́ wípé ó lè fi sọmọ òrukàn láǹfààní ọkàn ni ọmọ tó lè fowó ṣe ó sì mọ̀ pé ọmọ ilé ọwọ́ ń yára rẹ̀ ṣé ìwọ kọ́ ń dọ́gbọ́n bísínẹ́sì ẹ̀ báwọn lálùmọ̀ nkọ̀rọ̀ yín níbi tá à ń sọ nìyẹn àti wà ń bọ̀ ọmọ òrukàn tí ń bẹ lọ́dún yìí Allah subhanahu wa ta'ala sọ wípé. wala taqrabu malal yatim illa billati ahsan ẹ má tiẹ̀ rìn rẹgbẹrẹgbẹ owó ọmọ òrukàn o ntí ó fi débi owó rẹ̀ kọjá pé hájà ọmọ yẹn òun náà ni ọmọ asẹ́rí padà sí tó sì dẹ́yìn náà lójú tí ò sí à ń ṣe à ń sábòsí mbẹ tí àwọn bẹ́ẹ̀ wá iye ẹnìkan lówó ọmọ òrukàn òun ló ní gbèsè ẹ̀ tí wọ́n bá san mọ́ o pé ah, kí n wà láàmì ah, òun àti bàbá ìjọ máa kó palálì kìámà ni ọ̀dẹ̀ jẹ́rìí ọ̀rẹ́ mi búlí búlí létí kò lè forí jìn ah, <laughs> ìwọ gan lọ́daràn àkọ́kọ́ tí wọ́n mú nítorí pé wọ́n gbélé ayé ọmọ yẹn sí abí òjì èèyàn ní gbogbo àwọn àsìkò yẹn. Allah sọ̀tọ̀ wá ní innal ladina ya'kuluna amwalal yatama zulma gbogbo ẹni tí bá ń jẹ owó ọmọ òrukàn lọ́nà àbòsí innama ya'kuluna fi butunihim naro iná iná oníyàn jẹ́ nu wọn o wa sayaslawna sa'iro wọ́n ń padà bọ̀ wá sínú náà sa'ir iná yìí ó mú ọ débi pé etí wọn máa yọ náà ẹnu wọn máa yọ iná imú wọn iná máa yọ mbẹ zulumu lódìdí amuwaali yatamu tọ́nà ọba sọ yìí okòwò nu ọ̀kasọ̀ nu oko ilẹ̀ nu bó ṣe jẹ́ pé ọ̀ràn nílò àrí ara wa náà kábùra wa sí lórí àwọn nǹkan yìí bẹ́ẹ̀ náà lọ jẹ́ títọ́ mòru kan tó wá dọ́bù kílẹ̀ rí wa ó ń ṣe ọlọ́run hadithi Abi Hurairah wa min hadithi Sa'id ibn Zayd radiyallahu ta'ala anhuma wardahuma ó ń ṣe ọlọ́run ní nínú riwaya kan man qitata'a nínú riwaya mi man akhadha nínú riwaya mi man zalama shibran min al-ard ẹ̀ńtọ́ bá lọ rèé jàǹbá ntí òjú kanko kan lọ ibi síbi là ń pè ń ṣíburú tí wọn bá gbélé lẹ báyìí láti bí síbí téèyàn bá lọ rèé jì àbọ̀ gbẹ́sẹ̀ lé níbi ilé ńlẹ̀ tọwọ́kọ̀wù lọ ìyá yawmal qiyama ila sabi ardin nirami yutọwọ́kọ̀wù yawmal qiyama min sabi ardin tó bá dé jọ́ gbẹ̀lẹ̀ sí pé yóò wọ̀ náà àkọ́kọ́ ìyà tí ọ̀kọ̀kọ́ máa jẹ́ ọlọ́ọ̀ni ká màláíkà ò kí ọwọ́ bọlẹ̀ lọ déédéé ṣíbùrù kò ju bí ìsibí lọ wọ́n wà á kí ọwọ́ bọlẹ̀ lọ tí èèkan ìsàlẹ̀ ẹlẹ̀ keje wọ́n wà á yọ ńlẹ̀ báwọn lódìdí wọ́n wà á fi ṣe chéènì sòǹtọ̀ ńlọ́rùn ìyẹn ò lẹ́rù tí ó rùdù ọ̀nà tọ́lọ̀ wọn yìí máa dájọ́ lọ wọn ò ní wo bí ọ wà. jọ̀mọ́ tí wọ́n bá mú kóńgò yèèpẹ̀ kan gan tí wọ́n gbé sí ẹ̀lẹ́jì kàn kóńgò kan wọ́n ti gbé sí ẹ̀lẹ́jì kàn taasi ní ń jalè kanko kan nù lẹ̀ wa ọmọ òrukàn ọ̀ràn burúkú lèèyàn tó wá pé kò sí kò sí bàbá wọn mọ́ níbà ń lọ wọn kò sí bàbá wọn ọlọ sórí wọn kò bàbá gbogbo wọn náà lélẹ́yìí mú yàtọ̀ sọ́mọ gbogbo wa. bóyá kàtí ẹ̀ fi ṣàlàyé mas'ala tí ìmọ̀ ń dàrú lórí ọ̀rọ̀ ilghasb káwa sọ́mọ́ tó bá tún jẹ́ hákùtọ̀ mòrú kan lọ́tọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi rọ́fì ibn khudayd hadithi àwọn alùsùnánù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbà wá imam ahmadu gbà wá ṣùgbọ́n àwọn sunan imam nasaayi nìkan ni ó gbà hadithu yìí ẹnu kùn lọ́dọ̀ àwọn àfáà wípé kò fẹsẹ̀ múlẹ̀ kọ́dà ara ẹni tó ṣe nákìlù ọ̀rọ̀ ìmáàmù Bukhari nígbà tí wọ́n abilé rẹ̀ ń parẹ́ wípé hadithu yẹn ń sáré ṣùgbọ́n ìmáàmù Tirmidhi fúnra rẹ̀ báyìí ìlọ́nà kọ́lá ta sínú ìmáàmù Bukhari fún hadithu ìdán túrùkù rẹ̀ yàtọ̀ pé túrùkù rẹ̀ pọ̀ ṣùgbọ́n hadithu káfọkànbalẹ̀ yìí pé hadithu thabit hadithu fẹsẹ̀ múlẹ̀ ni ó ń ṣe ọlọ́ni ní eléyìí ọkàn tí ń tọ́jú ọmọ òrukàn ọkàn tí ọ̀tọ́jú ọmọ òrukàn ń ló fi gba ẹlẹgẹ́ mọ́nzàrọ́à fi aru mọ́nzàrọ́à fi arúgbìn kọ́wọ́mí zẹ́rán bí gọ́ìrì ìdìníhìn falaysa lahu mina zari'i shay'un wa lahu nafaqatuhu. riwaya mi wá wá من gorosa nakhlan بأرض ardin hukima الأرض sahibi la أن يرفع نخله sahibi nakhli an yarfa nakhlahu ó sì ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni man zara zara'an tó bá lọ rèé ọlọ́rèé gbìn nǹkan sí orí ilẹ̀ àwọn èèyàn kan. Si, láì fún yọ̀ǹda ọjà lẹ́gbàá ọkàn bọ́ọ̀bì ilẹ̀ ó wò pọ́ mọ̀ orúkọ ni ó ṣe é yàn jẹ àbòbẹ́ẹ̀ ni ó ṣe é yàn jẹ anábì sọ̀sọ̀ yìí pé falẹ́yìn sẹlẹ̀hu mina zẹ́rẹ̀ ṣe gbogbo tó gbìn orí ilẹ̀ ń kò ní nǹkan kan bẹ̀ wàláhu nàfàkọ́tùhù hmm, kí n tuma jumla gbẹ̀yẹ ṣùgbọ́n tọ́ná sórí rẹ̀ ó ní ẹ̀tọ́ rẹ̀ tó ní. Ah. nínú ẹgbà wa mi laysa li irqi zalimin haqqun gbogbo ẹ̀ ń bá ti jálábòsí oògùn tó ló ń di àbòsí yẹn ọlọ́gbé àní san padà fún ó jí ọkọ̀ gbé látẹ̀kọ̀ wọ́n wá mú nìbàdàn wọ́n sá gbọ́kọ̀ wọn tán wọ́n ní a ah, ó máa ṣe apàdásẹ́kọ̀ọ́ báyìí gbàdá àbò àmísà ẹ̀sà mọ̀ pé bí kọ́ bí kàlẹ́sà ẹ̀sà ilé ẹ̀sà ìgbẹ́ ti lé mi bọ̀ ṣé máa rìn tẹ̀lé èkó ni. laysa li irki zalimin haqqun àwa ń bọ̀ ẹnìkan wá dìde ọlọ́rẹ̀ gbin nǹkan sórí ilé ọ̀lẹ̀ àkọ́kọ́ ka mú sọ́wọ́ kí la fẹ́ mú sọ́wọ́ alimagusubu ìdá àwùjídà bí àyíní irú dà ntí wọn bá jágbà lọ́wọ́ ẹni tàbí ẹgbàrún náà bò sí ilẹ̀ náà ni o ọkọ̀ ní kankan ni o tá a bá yẹ e bá nǹkan lọ́wọ́ ẹni tó boni sí gbà á bí nǹkan ṣe wà tí òòyìn jẹ rúdà nǹkan lágbà padà lọ́wọ́ ẹni yẹn ìka láti kí ni o lágbà padà lọ́wọ́ ẹni o àti múyàn ọwọ́ àwa ń bọ̀. ilẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ ni o kèé sọmọ òrukàn lónìí ni o ẹnì kẹsàlọ rẹ̀ gbìn nǹkan sórí ilẹ̀ òǹlẹ̀ wọ́n wá bá ilẹ̀ yìí lódìdí ihun tó gbìn bẹ́ẹ̀ náà ọ̀sẹ̀ fẹ́ máa gbìn nǹkan kì gbìn nǹkan wọ́n gba ilẹ̀ òǹlẹ̀ fóńlẹ̀ padà ni o ọmọ lónìí ni o ẹgbàá ilé ọmọ yìí fún un. ṣùgbọ́n tó bá jẹ́ pé màgùsùbù yìí ti ń gbà má ni lọ́yìn ìdàntakọ̀sọ̀ mi ni ò ṣe yìí tí nǹkan kan bá ti dín bẹ́ẹ̀ ọgbàlẹ̀ ń tòótọ́ ilẹ̀ lọ rẹ́rẹ́rẹ́ ọ wá ń lọ rè gbẹ́ ilẹ̀ tí èèpẹ̀ ti ń bẹ lórí ilẹ̀ ń lọ fi dí kòtò tí ń bẹ lẹ́yìn ìkùlé rẹ̀ ni wàá gbà mú ni àá kí ni wàhálà yín gan ẹ jẹ̀mọ́ ẹ̀ máa mo fẹ́ kẹ́ ẹ máa bá a lọ díẹ̀díẹ̀ o jùmúrù alìlẹ̀ ilmi àwọn gbà wípé kéèyàn ó já béèyàn láti gba nǹkan rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́nà àbòsí gbogbo nǹkan pátá òun lọ lọ́nú ẹ̀ ṣùgbọ́n àwọn hànàfíyà àwọn ọ̀gbà wọ́n ní gbogbo sàwábìtù kò sí gọ́sùpù mbẹ́ ìyìn tó wáyé pé kò ṣeé gbé kò mbí wọn èpín ẹgbà máa yàn lọ ṣùgbọ́n ráyè jùmúrù ń lọ wọlé jù ebi lẹ́rìn ó ti bu gbogbo ìpè orí rẹ̀ tán ilẹ̀ ilẹ̀ adikọ̀ mbẹ lórí ẹ̀ tọ́ pọ̀ ó ti kó gbogbo adikọ̀ orí ẹ̀ tán yọ̀ọ́ da adikọ̀ ń padà ilẹ̀ tó ti bu yọ̀ọ́ da padà tí wọ́n padà sanfili ilẹ̀ ń padà tí wọ́n kì í tí wọ́n rí i pé ọwọ́ òkè wọ́n wà á fàlẹ́ oníkan lọ bó sì sọ mòrú kan náà ni àwa ń bọ̀ èèyàn kọ́ mòrú kan ọ̀dọ́ ìwọ̀n ń dáko sórí ilẹ̀ bàbá wọn láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnì kankan kèésì yìí ṣe wípé mò ń fi ń tọ́jú owó àwọn ọmọ yìí jẹ́ máa bá ń fi jẹ́ máa kan owó rẹ̀ máa ń tìǹbẹ̀ lákàntì fún wa jẹ́ máa bá ń fi gbìn àgbàdo jẹ́ máa kan owó rẹ̀ máa ń tìǹbẹ̀ lákàntì fún wa tàbí ẹlòmíì náà mò ń kó papọ̀ báwọn kó lè bá ìyá wa. ìgbà àwọn ò dòrí ilẹ̀ ká ti rìn jìnnà tí wọ́n bá bá ilẹ̀ yìí tó ti gbin nǹkan sórí ẹ̀ ẹni àkọ́kọ́ tí wọ́n bi léèrè béèrè òun náà ni ó ń jàǹbá wọn ò ní zari uka hada kam umra kam mélòó nítorí kan sakọrọ nígbà débi zari ọ̀tọ̀ nídàjọ́ dá nǹkan tá a gbìn ṣé ẹ sì rí zìrọ́à mọ̀ọ́sìmíyàmùwá kọ́tà lòun lọ́dọ̀ lọ́dọ̀ wa gbogbo ń tọ́ bá jẹ́ wípé ìgbà tí a máa fi kórè rẹ̀ ó ti lásìkò kèé sí ìtayọ àsìkò yẹn àyàfà wọn kẹ péréte lọ́sàwọnú rẹ̀ tí wọn bá ti pe nǹkan ní zìrọ́ à pàápín rẹ̀ oṣù mẹ́fà ṣùgbọ́n gọ̀rọ́sà. ìntọ́jẹ́ pé ẹ lọ wù lọ́ba yìí ọ̀pẹ kòkó àgbọn ìdájọ́ tàbí bí ìdálórí eléyìí ni wípé ó ń lẹ̀ ló nílẹ̀ ẹ palágbọ̀n wa gbàgbọ́n ẹ o lè anáwó yọ amar nǹkan tí ẹ pé ìmọ̀ wà kan kése lòun ṣùgbọ́n mo wá gbin ata ẹ gbin ewédú sórí ìlú ńlẹ̀ ń o tí wọ́n kí ni ọjọ́ orí kìíní ah ó lọ́n ṣe pọ̀sẹ́ méjì náà ni wàkẹ́m wàmẹ́ta yóò sọ̀d nígbò lèyìn ó kórè rẹ̀ olùtukùtù ah, bíi oṣù mẹ́rin àtààbọ̀ ah ṣáda ajẹ́ wípé eléyìí lam yakhruju lahu habbun síìdì kò tí ì ní hóró kankan wọ́n á pè kalẹ̀ kò tí ì ní hóró wọ́n ó pè kalẹ̀ àfáàtì ń tọ́jú ọmọ orúkọ níyàn sẹ́ẹ̀ máa kórìí ní àmọ́ ilé ń gbé nǹkan sí oníbẹ̀ ni tàbí lórí rẹ̀ lómìnira bẹ́ẹ̀ ó wá béèrè wípé intẹ̀ ń dánwó yìí ó tó èlò tẹ́ ẹ fi ra síìdì tẹ́ ẹ gbìn ó ní five thousand náà ló ń ra kóró ata yìí torí pé ti ita ni ẹ ti wẹ́ẹ̀tì ẹ̀ tó bò ah, ó ní gbogbo pòun wẹ́ẹ̀tì ẹ̀ náà ẹni tí máa bòun wẹ́ẹ̀tì ẹ̀ two fifty ni máa ń gbà ó sì ti wẹ́ẹ̀tì ẹ̀ lẹ́ẹ̀mí ogún ah, five thousand náà tó nù ọ̀dà ó di ten thousand gbogbo alẹ́ wa ń lọ ẹ̀ ń bọ̀ nǹkan ó lé ẹlẹ́ẹ̀karùn tí ń wà náà rè one thousand náà sì ni máa gbé mi láti ìlú wa síbí five thousand náà tún ló ná ọjọ́ fifteen thousand naira lẹ́yìn sẹ́lẹ̀ òun ṣẹ́rì zẹ́yì gbogbo tó gbé pátá kò ní nǹkan kan bẹ̀ wàhálà òun náà fàkọ́tù ìtọ́nà tó dé òògùn rẹ̀ dìjọ́n òní wọn ó sì wọn ó kò lè lọ àwa ń bọ̀ o táwọn tí wọn nílẹ̀ bá láwọn ọ̀fẹ́ ńkọ́ àbóhùn gan yarí masala ŋa bɔ i nka kɛ bɛɛ to diju t'a bɔrɔ kiliya wala masala labosi o ọ̀nà tá a dálà ní ara wa kì í sí o a sì fura àtẹ̀ntì sọ àtẹ̀ntì ń gbọ́ kọ́sẹ́ntì ń di ẹrù àlìkíyàmọ́ nídìí pé mẹ́jẹ ń san gbèsè kọ́mọ̀ ṣe gíní gíní bóun ọ̀fẹ́ san gbèsè. kọ́ ìdá kí ni sọ wa. عقد الإجارة عين في منفعة مضمونة kìlọ̀ bí ọ̀rọ̀ yìí tọ́ba ẹ jẹ́ wípé yìí tí wọ́n gbèsò orí ilé ńlẹ̀ yìí owó la padà fáwọn ńlẹ̀ owó la ní kí àwọn ńlẹ̀ ọ̀sẹ̀ fẹ́ nìyí nítorí pé nǹkan yẹn ó kù díẹ̀ tí wọ́n mu ìdájọ́ ọ̀tọ̀ nìyẹn tó bá wà lọ́rẹ̀ jẹ́ wípé nǹkan yìí bó ṣe sọ ní àkíní ọjọ́ orí rẹ̀ olóṣù kẹfà rè ó sì gbó kẹ́ẹ̀tọ́ ó ní ọ̀sẹ̀ méjì sísìn òun náà ni òun kórè rẹ̀ ẹ̀yin onílẹ̀ nǹkan ọmọláwọn ọgbà ó ṣẹ̀rí àgbọ̀dọ̀ jì wọ́n bàjẹ́ wọn wà ní kò burú tó bá jẹ́ pé kò pinlẹ̀ lu ọ̀nà àbòsí tó fẹ́ rẹ́ǹtì bí tẹ́lẹ̀ bí wọ́n wàá san owó rírẹ́ǹtì fún wọn ìlà wa bá débi pé akadùlù ìjárọ̀ ayinú fi manfaati madumuna ibẹ̀ ń sì lọ́pọ̀lọpọ̀ wá ti ń gbúnra wa mọ̀rẹ́ǹtì ilé stadẹ́tù bẹ́yìtẹ́ni ilé tí mọ̀rẹ́ǹtì ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí pé ìṣtàrọ́tù àdàr mọ̀ràlé tí ń bára lé ìtọ́bàwò mọ̀lẹ́bí lè mi sí kọ́sà ti mẹ́jẹ̀ ní tí ó bí èmi ní sísèsì rò lórí ẹ̀ ṣùgbọ́n ẹni ọba rẹ́ǹtì nǹkan innama ishtarọ manfaata ilmaakudi aleyhi aw aleya nǹkan tó fowó ẹ̀rà ó lànfààní nǹkan tí ó torí ẹ̀ sanwó tí ó bì fún ẹnìkan ló fowó rà ó wá pín sí mẹ́ta ìkan ọjàza ìkejì náà ó tún jàza ìkẹta ọjàza ọ̀pọ̀lọpọ̀ ńlá fi ń lò. mo rẹ́ǹtì ilé bísímì sukna stajartul bayt li sakani mo gbalẹ́ láti bá a máa gbé bẹ́ẹ̀ a sì kọ́ bẹ́ẹ̀ n ta kọ́nu mo gba ilé láti fi ṣe stọ́ọ̀ n ta kọ́ bẹ́ẹ̀ nù mo gbalẹ́ láti fi ṣe madrasa n ta kọ́ bẹ́ẹ̀ nù gbogbo n ta kọ́ bẹ́ẹ̀ yìí ó ní akiduli ìjárọ̀ àìnú fi manfaati madmuna ntí mọ̀ra lára alẹ́ yìí ilé kí mọ̀ra mọ̀ra àǹfààní mọ̀fowóra àǹfààní kí ni o àǹfààní tí lè ń wọ́bi fún mi àǹfààní wa pín mẹ́ta ó ní kí n máa lo ilé yìí sí déédéé àǹfààní tí mọ̀ra tàbí kí n máa lo ilé yìí sí àǹfààní tí ò tó àǹfààní tí mọ̀ra tàbí kí máa lo ilé ju àǹfààní tí mọ̀ra lọ mo fẹ́ máa gbélé mo sì ń gbé bẹ́ẹ̀ èmi àtìyàwó àtọmọ mi nti mọra náà mo ń san mo fẹ́ máa gbélé mọ̀rálé mo fẹ́ fi ṣe mẹ́tọ́rọ́sà ń padà wà ló fún sukùl ma èmi àti àwọn àtọ́ máa ń gbé bẹ́ẹ̀ mo padà lo àǹfààní tí mo rà mo wá ra mọ̀rẹ́ntìlé sorry mọ̀rẹ́ntìlé mo ń sọ mọ̀rẹ́ntìlé mo fẹ́ máa gbé bẹ́ẹ̀ mo sì ń gbé bẹ́ẹ̀ déédéé nù. No mọ̀rẹ́ǹtì ilé yìí mo fẹ́ fi ṣe skul èyí fi ṣe skul mà èmi àti àwọn àtọ́ máa ń gbé bẹ́ẹ̀ mo padà lo àǹfààní tí mo ra nu téèyàn bá wá rẹ́ǹtì ilé pẹ̀lú ó ń tá a fi ṣe agirimẹ́ǹtì ni pé mo fẹ́ máa gbé mo fẹ́ mo fẹ́ máa gbé léyìí téèyàn bá padà ń lò fún mẹ́dúrọ́sà èèyàn ti di alábòsí níbi tá à ń bọ̀ nù kò sínú ọ̀rọ̀ tá a sọ mo rẹ́ǹtì ilé yìí mo fẹ́ máa gbé bẹ́ẹ̀ mo wá padà sọ di stọ́ọ̀ àbílẹ̀ gẹ́gẹ́ ni ṣùgbọ́n nínú ilé náà mo tún yabì ká sọ́tọ̀ ń bẹ̀ mo fi sọ sípítù ṣùgbọ́n èmi gbalẹ̀ ìjáde ló kọ mọ́rẹ́ǹtì ilé ojú kanu tàbí mọ́rẹ́ǹtì ilé mo fi sọ́rí gbígbé ntí ń lé lórí rẹ̀ àwa náà mọ̀ o ilé tá a láàfẹ́ máa gbé tá a sọ di skul ẹ ti mọ̀ pọ́n àti ọmọ wọ́tọ́lẹ̀ ti ti pọ̀ o tẹ̀dúnmù èlùmọ́tọ́sà tẹ̀dúnmù asibiyan ilkafirin ọ̀pọ̀lọpọ̀ ọmọ girigiri wéètì gbogbo wọn náà lórí ilé a ti pa ilé lápára tá a bá sì pẹ́ lápára a ti pa oní nǹkan náà lápára gbogbo ohun tó lè pátá nínú àwọn àǹfààní tí ò sí nù ń tààrà mọ́ tá a ń lòun wọ́n yọ ọjọ́ gbọdọ̀ kíámà. kìtì clear fulanun istajara sayaratan linakili ahijar èèyàn rẹ́ǹtì ọkọ̀ ọwọ́ afẹ́ máa fi ọkọ̀ yìí wọ́n ní èlò lọ́kọ̀ ilé yìí ní à tẹ́ bá fẹ́ rẹ́ǹtì ẹ̀fọ́sù kan fifty thousand naira la máa ń gbà wọ́n ní kí ló dé à ọkọ̀ eléyìí ẹ̀ẹ̀kan lé sàdédé náwó sí náà adìkọ̀ ni wọ́n fi ń kó ẹ̀ẹ́n àwọn kúlọ̀ gbàgbà irú tó ń wá gẹ́gẹ́ nù wọ́n bá sì rẹ́ǹtì ọkọ̀ yẹn tán bó ṣe rẹ́ǹtì ẹ̀ tán ó dé kwari ní abá ní àwọn ìbò ti padà lù wọn o kọ̀pẹ́rẹ́ náà kan nù ọmọ sẹ̀rẹ̀ bá ń pè pé ọ̀gá wọ́n ti tún sí òkun padà o káwa máa kó yanrìn òkun o ah sówó wà lọ báyìí náà ni ah, ọ̀rá ẹ̀ wájà lọ́ máa kó yanrìn òkun yanrìn òkun fún yẹ́ sí adìkọ̀ kò sẹ́sẹ̀ ń bi eléyìí kọ́dà àǹfààní tọ́ra kò lò ó tó bẹ́ẹ̀ kò sábúrú nítorí pé n tó dín nù ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ mi ni kì í ṣẹ̀tọ́ ní ẹ ní ìséde wa ń lù èmi náà sì pinlẹ̀ lọ síbi ńlọrọ àwọn fámìlì mi lẹ́kọ̀ọ́ lóun àti ìyàwó àtọmọ bá ń gọkọ̀ mo lè kó gùn bọ̀ títọ́jọ́ mẹ́wàá tí wọn fẹ́rẹ́ǹtì ọkọ̀ fi pé kò sábúrú ń bẹ ọlọ́rẹ́ǹtì ọkọ̀ láti máa fi kérò láti ìwòròdù wá sí ọjọ́ ọwá ń lọ rèé fi gbé màálù níkra lákìnyẹlé olúwa rẹ̀ dáràn ìdínú wa lẹ́ẹ̀nìkan kò ṣe wa gbogbo ohun tí ń ṣe àwa láti ń ṣe ra wa ìdùnnú tó ń kálukú fi ń na sórí ọmọ tí ọ̀yọ́ ọ̀nà sórí ìyàwó kọ̀ yọ ọ̀nà lórí ara rẹ̀ náà kọ̀ yọ ọ wá baba lọ ilé babaláwo wá ní à yín tí sẹ́yìn à wẹ̀wọ́ ni sẹ́gbẹ̀ẹ́ tó máa wẹ̀wọ́ ó ti ní ẹ ti tọ́ ọmọ ọdún mélòó ó lóun ti lé ní ọmọ fifty years ìwẹ́wọ́ tí ó tún ní báwo tóró nírú ràn gbátá lò ó tí wọ́n bomi yẹn sí ẹ ṣáà twenty five thousand lọ́la wọ́n wẹ̀wọ́ fún un. ó tún ko ko wo isi ara rẹ, ọwa ni àwọn ma àwẹ̀wọ́ ìtìdáwọ̀ rẹ̀ tó bá wá lọ rè é dúkìá rẹ̀ ni sì fi kó ìwọ náà wá wípé kí n pírọ́blẹ́mù ebi kí n ti máa dìlífà five thousand ara tó kunlẹ̀ gbà náà ni in tó kunlẹ̀ jẹ́mi náà mọ́mọ́ ẹ̀ náà mi ojú dɔbu dɔbu dɔbu wɔran ilé yẹn dantɛ àwọn èntì aláwọn ọgbà àfi kọ́ wá gbé ìntọ́gbé sórí ilé àwọn tọ́ba jẹ́lẹ̀ ọmọ òrukàn ọ̀ràn tún ni masala wa dé wọ́n ti gbé nǹkan sórí le. ní tòótọ́ àwọn tí wọ́n nílẹ̀ wọ́n làwọn ò ní gba owó ẹnì tó ní ọ̀gbìn tó ilẹ̀ òun lòun ọ̀sán owó àbí àwọn tí wọ́n tiẹ̀ nílẹ̀ wọ́n ní kọ́bọ̀n àmúlé àwọn òun lòun ò fún ẹ lówó wọn làwọn ọgbà àwọn àáfàá nílá ìǹtọ́ba fi ṣe wàhálà lórí ilẹ̀ rẹ̀ ó ní ẹ̀tọ́ tó ní tí wọ́n bá ti lè jí ó dúró mu ntí àwọn náà bá ti gbà wọn ó ní ẹ̀tọ́ wọn lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ wọn ṣùgbọ́n a rí nínú àwọn àáfàá wa tí wọ́n gbà bẹ́ẹ̀ òun náà ni ibn hazim adh-dhahiri rahimahullahu ta'ala ọlọmọsábà ní kí a wọn ní tẹ ẹ bá ti lè lọ dárú ẹjọ báyìí ẹ ṣílẹ̀kùn fáwọn alábòsí ni o àbòsí ọmọ wa pọ̀ pé kí n ebi ti mọ dami. ẹjọ́ tí wọ́n àwọn wa ni àwọn ò ṣílẹ̀kùn fún alábòsí gẹ́gẹ́ bó ṣe jẹ́ wọ́n sì wàá gbà lọ́wọ́ rẹ̀ padà ní lẹ́kọ̀ọ́ àbí látẹ̀kọ̀ sí Ìbàdàn àbí ilẹ̀ náà ni wọ́n sá fa lọ́fà bọ́ǹkankan wọ́n sá gbalẹ̀ yìí kankan òsì yín jẹ́ ńbẹ̀ wọ́n ní nǹkan kan kùtọ̀ yọ ọsẹlẹ̀ kí ni tó kù kankan ọsẹlẹ̀ wọ́n ní ṣe bọ́ da àwọn oní láàmú nítorí wọn máa fàṣìkò ṣe òun kọ́ni fàṣìkò ṣe mọ́ àwọn àfa wa ni bẹ́ẹ̀ ni ó rí ṣùgbọ́n ìdààmú yìí kò sí lọ́wọ́ àwọn tó bòsì mọ́ jẹ́mọ́ ọlọ́run méje kéyìn o òun rànmọ́ràn kọ́mọ́ kò tiẹ̀ báyàn ni ìdájọ́ wọn wà lọ́dọ̀ hakimu olórí ìlú àwọn wàá ṣe tàzírù fún un wọ́n wà tó pé àwọn èèyàn jẹ́rìí pé ṣé tí máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn ni a ah, iṣẹ́ tí í ṣe nu iṣẹ́ rẹ̀ nu wọn ni ọ̀dà ẹ fi sẹ́wọ̀n oṣù mẹ́fà nígbà pé gbogbo àwọn èèyàn ni àwọn ọ̀kàrú ilé ìmọ̀ lọ́rí o kọ́dọ̀ ọlọ́mọdé àràdàwọ̀ ni o kọ́dà tí ẹ̀gán mú àwa náà máa lékún ládùúgbò abáyé o àmọ́ tó àmọ́ tó àmọ́ gba tí nǹkan náà wá fẹ́ tọ́lé o kọ́dọ̀rọ̀ ẹ̀wò ni ah, ọ̀dà ẹ fi bí pa fúnjọ kan ẹ sì dálẹ̀ padà wọ́n fi lè tọ́yìn ní gbẹ̀yìngbẹ̀yìn ìnàlẹ́dínà yà kúrú náà mọ́lẹ́ yàtá máa zulman ẹ̀ ń bá ń jẹ dúkìá mọ́ òru kan ní ọ̀nà àbòsí iná ní jẹ́nu ara rẹ̀ Allah subhanahu wa ta'ala ló ń ni àbòsí ní èèwọ̀ fúnkíni o fẹ́mi ara wọn gbogbo ẹni pátá tọ́ba rẹ́ǹtì ilé ọ̀rẹ́ǹtì ilé yàrá kan lọ́rẹ́ǹtì wọn lẹ́yìn lẹ́yìn máa gbé bẹ́ẹ̀ ọ̀nà wọ́n sì jọ gbà tí mẹ́rin ń bẹ́ẹ̀ di pé ó di márùn gbígbé lasọ o kìí ṣe pé kò lè gba àlejò ṣe ìpá àti mọ̀pá àlejò ọ̀sà lọ ṣùgbọ́n tá a jọ máa gbé pé à àwọn bàbá ń lè ná ọlọ́ọ̀lọ́ ọmọ bí ẹ ti rówó wọn wọn ò lójú àánú ìtọ́ sọ fún ẹnu òó sòtọ́ ni òó sòrọ̀ náà lọ ò lè sòtọ́ o gbogbo ohun tó lé pátá ọ̀ràn níjọ́ gbọ́dọ̀ lè kíá ma gbogbo ohun tó lé pátá ọ̀ràn níjọ́ gbọ́dọ̀ lè kíá ma zulmu àbòsí kèé ṣe fọ́ọ̀mù òrukàn nìkan láàrin gbogbo ara wa náà ni àwa ń bọ̀ àbòsí tó bá ti wá ṣẹlẹ̀ wọ́n ti bòyàn sí bóyàn jọmọ òrukàn náà ni èèyàn padà bàtàn ni àbẹ́yẹn sọmọ òrukàn náà ni àbòsí wá de wọ́n wá báyàn mú alábòsí kí ni ẹ̀tọ́ ẹni tí wọ́n bòsí tí ó fi gba ìdí àbòsí yìí padà àwọn àfáà ní mẹ́ta ni kò ní mẹ́rin àkọ́kọ́ istiridadu ayinu lè mọ́tòlámà èyí tí wọ́n fi boni sí kéèyàn gba nǹkan ẹ̀ padà kí o ṣe kí ni o kéèyàn gbogbo bí wọ́n ṣe gba nǹkan ẹ̀ padà kó dúró lórí pé òun ó gba nǹkan ọ̀hún padà ẹ àti wá gbọ́ pé ẹni yìí tòótọ́ náà ó ti gbin ọ̀pẹ ọ̀pẹ yìí sì ń lọ bíi ten million naira lè gbin pẹ́ sórí ilẹ̀ baba yín àti ìrìpẹ́ yìí náà lẹ́ni lẹ́yìn tòótọ́ ẹ bẹ́ẹ̀ bá lè ṣe sùúrù bíi kírókọ rẹ̀ kankan òun ò ṣe sùúrù o kó gbé ọ̀pẹ rẹ̀ ní o wọ́n fi wá ń gé ọ̀pẹ wọ́n gé ọ̀pẹ gé ọ̀pẹ gé ọ̀pẹ kò sẹ́lọ̀hún o wọ́n bóyàn sí wọ́n gba two plot lọ́nà méjì lọ́wọ́ rẹ̀ títí lọ́la méjèèjì láàrin two plot kan rè two plot kan rè wọ́n ti wá kọ́rù kókó wa òṣìṣẹ́ lé wọ́n kọ́rù kókó wa òṣìṣẹ́ lé ọwọ́ á ní ilẹ̀ òun ló ń gbà wọn kò burú ọ̀dà náà àti value lè ti bí two point five billion ilé eléyìí náà two point five billion onílé ọ̀hún ló ń sáfẹ́ gbá wọ́n wá sọ sọ sọ onílé ọ̀hún ló ń sáfẹ́ kò burú bó wọn ṣe afọ́nlẹ̀ rẹ̀ báyìí ó ń dáná àtúnwádì fáfárá mílíọ̀n mọ́ kórè tírí bílíọ̀n ó ní ilẹ̀ ọ̀hún sálò ń fẹ́ gbá wọ́n wá bá wó odidi ilé kan ó ló kulẹ̀ kejì wọ́n tún wò náà ó nínú ò tí ì dùn kí ló dóni à ah, pàǹtí ń bẹ lórí ilẹ̀ mi wọ́n tún fi ten million kóyún gbogbo ń tó ṣe nkọ̀sẹ̀ tẹ́ ẹ̀ bá ti ṣe rí ṣe ìkìnnáwó òun náà tó yarí kanlẹ̀ òun náà lè rọra ẹ̀ lọ́dọ̀ ọlọ́run pòun náà kú bóyàn sí torí bí wọ́n ṣe yarí fóun náà nu kọ́ tẹ́ ẹ̀ bá lágbára àti gba ẹ̀tọ́ rẹ padà gbogbo ń tó fi gbàùn lọ́nà pé ìṣàgbẹ̀tọ́ mi ni ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní aláàánà agbára èèyàn kó ń tàn wà duwawu alẹ́ yìí aduwawu alazọ́ọ̀lì èèyàn wá kí èpè mọ́lẹ̀ béèyàn ṣe ń fẹ́ pẹ̀lẹ́ pẹ̀hùn oní òmù ń tàn pẹ̀lú ní ẹ̀ gbogbo ń tọ́ba ló ń ṣe láyé ẹ̀ ojú ẹ̀ náà ni òtítí ọ bàjẹ́ ẹ̀mí rẹ̀ á gùn gbogbo nǹkan ó sì bàjẹ́ tán lójú rẹ̀ ọgbẹ́ tó yẹ padà nù. ẹlẹ́ẹ̀kẹta ó ní alẹ́ àáfù kò sì easy kò rọrùn kéèyàn sọ pé mo sàmójúkò ọlọ́run wa ní famana àfáwà asilaha ẹnì tó bá lè sàmójúkò ṣé ẹ mọ̀ pé ń pa ọ̀rọ̀rùn ọlọ́run wa fi wà asilaha sí kí ni wàá fi ń tẹ̀lé àmójúkò dáadáa kì í ṣe pé yóò tún wá dọ́rọ́ lẹ̀ padà pé ẹ ah, yìí sí o ẹ bá aṣọ ẹ̀yìn ṣẹ́jà hàn kọ́dà tó bá torí títì tí ò rí ọ ìwọ́lọ́ ọ̀kọ́ kí òun dáadáa nu tí ò ìkí rẹ̀ àti ṣe sí tó ṣe sí nǹkan kò tiẹ̀ gbọ́dọ̀ rùn bẹ́ẹ̀ mà pé nǹkan pààyàn pọ̀ rì ọlọ́run lẹ́ ń balẹ̀ sí eléyìí fa ajiru àdàlọ́ àwọn mẹlẹ́kà gan ọmọ ntí ọgbà ntí ọgbà èmi ní ń fọn fàjúrà lọ ṣùgbọ́n ìbéèrè wá wá ṣé téèyàn bá ti mú kan sótún lè mú mi mà ìlọ́fà tó pé tí wọ́n bá bọ̀ wá sí kábẹ́ lọ́hùn kó mú yàn dúró ìyìn tí ìlẹ̀ sàmójúkú o ní tòótọ́ náà mi ṣùgbọ́n kó mú yàn dúró má ṣe pé o tó o bá ti ṣe pé tí wọ́n tó wá padà kó owó tí wọ́n jẹ ọ́ wá padà ta ló lè pè wọ́n. naam tí wọ́n wá lẹ́nìkan ń gbórí ìbínú ronú ta ló tó mùsùlùmí kí ló wáá fà tí jùmùúrù fi sọ wípé ihun tí bá ń bẹ lórí ihun tí wọ́n fi boni sí i mọ ń fa àyẹn tó yẹ kẹ́ni ọ̀rà àǹfààní pé mo rẹ́ǹtì nǹkan yìí ó ní kẹ́ ẹ gbà padà lọ́wọ́ rẹ̀ fún nǹkan ẹjẹ́ ó mú nǹkan kú ò wọ́n nítorí pé ìsìláàmù ẹ̀sìn ọ̀wọ̀ ni ọlọ́run kọ̀ fún wa ṣe ìtìláàfù ká ba dúkìá jẹ wàhálà tí ó ti dìde ó ti dìde ná bó o ṣe bó o láṣẹ mánéjì ẹ̀ tí ó fi máa ń ba gẹ́gẹ́ bí Lárúbáwá ṣe tọ̀ sínú mọ́sálásí táwọn sàbẹ̀ fẹ́ fún ladì kí wọ́n lè dànù kó ń bẹ̀ kí tọ̀ wá máa ya lọ sáàrin gbogbo ibi tí yóò dé tẹ́lẹ̀ àdúgbò ni ẹ fi lẹ̀ kí ni káfílẹ̀ sí dàwù hàtà yẹ̀ntẹ́hì àmì ìbáwòlìhì ẹ̀jẹ̀ ọ̀tọ̀ ọ̀tán inú mọ́sá àwọn ń wò pé inú mọ́sálásí wọn ò mọ̀ pé wàhálà ti di ọ̀rẹ́ di in tó kù ni pé bó o láṣẹ mánéèjì ẹ̀ tí ò ní gbalẹ̀ gboko bẹ́yìn bá ṣe bá ń sànńdì òun lè tibẹ̀ dá láàrẹ̀ bẹ́ẹ̀ bá tún sànńdì náà tó bá sáko mọ́sálásí yóò máa ṣe yàrá yòó lọ bákan náà ìwọ̀n bẹ́ẹ̀ yìí tẹ́ ẹ rí náà lẹ́ẹ̀rí rí nínú àwọn èèyàn a jẹ́ wípé tá a bá ń béèrè haku wa ẹ̀tọ́ wa kájọ kájọ pọ̀lọ́wọ́ wà ń bẹ gbogbo ẹ̀ náà ọwọ́nú ara wa ọwọ́nú ara wọn ó sọ ní ládọ́rọ́rọ́ fara nìyàn ìtìdá ìyàn tí wọ́n bá sì fara ní mo mara gbẹ̀sán nira àwọn ẹ̀yà kan bẹ́ẹ̀ nàìjíríà yìí ní ìdákọ̀ wọn tí béèyàn ṣe máa ń sàsọtẹ́lẹ̀ fún àmà rẹ̀ bá àbá ṣe máa ń ṣe ń jọ pé ẹ láìsí olómùmídélù yìí o ẹ má rí fín o bí nǹkan bá sì ti dàrú nù lé mo ti ní ìmáàmù ẹrú àlàní ẹlọmọ kó bá o lọmọ bá yanjú ọ òye kìí parọ́ o ẹlọmọ kó bá o bẹ́ẹ̀ lẹ̀ ya ń ṣe máa ń mọ́ wọn kalẹ̀ wípé ẹ rí àfa Sulaiman pa àkọ́kọ́ wọlé lọ́kọ́ pa ńlẹ́kùn tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bá ń ròhùn gangan palẹ́kún kó sì wà nù yín sàn máa rẹ o yóò mọ̀ sọ bá ń fọ́n máa rẹ tí àwọn náà bá tí ìrẹsì tí bàbá wọn sọ ń gbà tí àwọn náà bá fẹ́ kú wọ́n tún pọ́n ọmọ tiẹ̀ náà kalẹ̀ nínú nàìjíríà náà lájọ wà ẹ̀yà wọn. sẹ́ẹ̀rí wọ́n yàn mí jẹ ń gbẹ̀sán ara mi òun náà ti ní nǹkan tó fi ṣe ìsálíkì àmọ́. tọ́wọ́ ẹgbẹ́ tòótọ́ la fẹ́ wọ àlìjánnà yìí tòótọ́ mùsùlùmí gan ẹ̀rù ọba láti tọrọ náfọ̀tà rẹ̀ tọ́ba mọ̀túmọ̀ náà ọlọ́run kìí ṣe tí yàn fẹ́ kọ́ta gan wọ̀ kátó wá pé èèyàn máa ṣe irú iṣẹ́ rẹ̀ gan fẹ́mi ara rẹ̀ jamaa ọmọ òrukàn yes uh, wa yes ọ̀rọ̀ kan yàtá ma kúlì islam làwọn mọ̀kàyìn wàyí tó kọ́ àlè tó fà ìkọ́ àlùkùn nígbà tí wọn sọ àbà náà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn ń pa ọmọ òrukàn ó ń kálukú lọ wí dúró ọmọ òrukàn ni yọ ọba yọ dúkìá rẹ kó nu dúkìá rẹ irọ́ o àwọn ìṣẹ̀sì ń mánéjì wọn náà lọ tí wọn ṣàbòsí náà tẹ̀lé ẹni kí n dá nǹkan ọmọ òrukàn máa pẹ́ bóun nǹkan tẹ̀lé ọ̀sẹ̀ ní bọ́ọ̀bẹ̀ bóun kì كل islam lahum khair ẹ ẹ ẹ ẹ má pa ọmọ òrukàn yìí tì gbogbo ntí n bá fún yín kápá tẹ ẹ fi lè ṣe dáadáa sí yẹn òun náà ni ẹ accommodate wọn ẹ kà wọn sí báábùn mímu àbúwá àbìlìjánná ọ̀kan nù ọ̀nà àlìjánná tẹ ẹ fẹ́ wọ̀ náà ni ìyàwó ọ̀kan nù ọ̀nà àlìjánná tẹ ẹ fẹ́ wọ̀ náà ni àwọn ará mẹ́kà máa ń pòwe kàn án fóbìnrin tó bá fẹ́ kọ́kọ́ ó sì fẹ́ ju wa náà bí wọ́n ní ah ẹni tó o ti gbágbérí tó o ti mà ibi tó kù sí tẹ̀ fẹ́ kọ́ra yìí ó ti yí ọ tó o bá tún lọ ọmú tuntun mi worú ijó tó yẹ sacrifice fẹ́mi ara rẹ kó o tó mọ̀rú ìwà rẹ̀ náà yóò tún lé ọ̀dànù ní o kò ní lé ọ̀dànù ní o wàá dúró ọjọ́ tó lò kó tó di pé ọmọ kí ni o ó tún padà mọ̀rú ìwé lẹ́yìn o ṣe máa o ṣe máa manage ẹ̀ lọ́bẹ̀ ìdán zulumu yìí ó ń sọ̀rọ̀ ní zulumatu yawm al-qiyama òkùn ni ọ jẹ́ lójú gbogbo ẹni tí bá ṣe jamaa ẹ ń bá jókòó lé dúkìá ọmọ kan kó tètè lọ rè kú olórí ibẹ̀ o ọlọ́ọ̀ni wà yín họ́ọ̀lì tù hùm tẹ́ ẹ bá wá lè dán ọmọ yẹn pọ̀ tẹ́ ẹ mú un mára wàlọ́ọ̀hì tó lóore fún torí pé yọ̀ọ́ yà á fún yín wàlọ́ọ̀hù ẹ má wulẹ̀ wí ọwọ́ yín pé ẹ̀ lè bọ́mọ òrukàn ṣe ọlọ́mọ ẹni re tó fẹ́ bá a wí jù bẹ́ẹ̀ náà lọ ẹ má wà délé òkú bẹ́ẹ̀ ń fẹ́ ṣe dáadáa tẹ́lẹ̀ kó fi wá pé ẹ àtàpá àtẹsẹ̀ yọ gẹ́dígẹ́dí jamaa nǹkan wá tún sákọ̀rọ̀ sí abẹ́ kàfálátùlì àìtí à ń ọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù nítorí pé tí bàbá rẹ̀ sì fi dúkìá tọ́pọ̀ lẹ̀ tó wá jẹ́ pé halali lọ́mọ yẹn jẹ́ fẹ́ǹtì ń tọ́jú rẹ̀ tó wá jẹ́ pé òǹkan fẹ́ẹ́fẹ́ so lè fẹ́ nítorí owó bàbá rẹ̀ àbò lè fẹ́ nítorí nǹkan míì eléyàn náà kí ni tó fàtáyà fi sọ̀kalẹ̀ orí rẹ̀ á clear rẹ̀ tètìkánná tètìkánná ṣùgbọ́n jàmáà ẹjẹ́ a máa bẹ̀ lọ́n wípé ẹ ń bá jẹ́ ó ní alágàbàǹgebè ọlọ́run má fi ṣe pàṣán fún wa torí pé tọ́lọ́mù bá fi ó ń ajágàbàǹgebè ṣe pàṣán fún yàn ìdájọ́ ọlọ́run náà tó ń bẹ lórí èèyàn bó lè yóò ṣe ríta léètì kìí ṣe pé bífẹ̀ẹ́ nú èèyàn ṣe rí ni ebi kí mo sì kókó kókó tiẹ̀ bá mi. èmi kọ́ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ bi alọ́sùn kọjọ́ kó mu gbogbo wa dúró kọ́ mọ̀ sí wàlá lábòsí ẹ̀ ń bájá a ẹ̀ eh, ọlọ́mọba ni fún sùúrù o mọ́sàánù labosi o ẹ̀mí sùúrù fún wa tá sùúrù wọ̀ gbogbo àdánwò tí ọmọ wa tú sùúrù ńlá sí rí ọlọ́run má tì í sí wa o wọ́n lajọ kó sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù mùsùlùmí mama ahmed anamisa salam wọ́n mọ́sálásí njọkọ̀ wàrà mẹ́ta tí ń sàdúrà ṣùgbọ́n tẹ́ni tá a fẹ́ lò ń bẹ̀rẹ̀ ìkan wa ń sọ nù pé allahumma inni as'aluka sabr ọlọ́run ọba gbogbo ntọ́ bá wáyé ni kí wọ́n máa tọrọ sùúrù lèmi sá ń bẹ́ ọ ó ń sọ ọlọ́run wa sùn àná bí wọ́n ni má dákẹ́ sọ́bùrù sọ́bùrù tó ń pariwo yìí ọmọ wípé tas'alul balaa ntọ́ ń sọ fọlọ́ ni wípé onídìí àdẹ́wò bí wọ́n ọ̀bàrà àdẹ́wò bó wọ́n sì mọ̀ pé onísùúrù wọn nana bí kiriki máa tọrọ àdàbí ni sálí lálẹ́ àáfíà máa sọ pé ọlọ́run ọba fún lálàáfíà o kí lálàáfíà ojú mi ìntọ́ ọba fẹ́ ni ojú máa fi wò ojú ńlá lálàáfíà nù ojú ti fi bá ti ń sàárẹ̀ ìntọ́ náà ọ̀fẹ́ ni wọ́n máa wò tọ́ba rà dátà báyìí yìí máa dá lò ní tó ti máa ti wò ẹ̀ gbọ́dọ̀ ká mẹ́bẹ̀ ojú wọn lálá etí tọ́ba lálàáfíà kò sí ní ọtí ń kọjá tí sọ̀rọ̀ dọ́kọ yóò dìde kó o pé ọlọ́run lá wẹ ọdún ọlá nìyẹn ẹkúkú bẹnu yìí lọ ẹ nìkan yìí ọkàn ó ti dìde wọn lè sàmẹ ta etí yẹn ọ̀nà láàbí àná bákan náà gbogbo bí wọn bá ti ń fẹ́ ní sọ̀rọ̀ kú sọ tí wọn náà pé tí wọn náà ń ronú ara rẹ pé bá tiẹ̀ sọ náà ẹni náà jẹ àbí ẹni náà dá sí i ìṣẹ̀ dá sí i náà mọ̀ àtẹ̀mí àtẹ̀yìn kó ló wà fún yọnu rẹ o kọjọ ọjà rẹ gbogbo àti ẹjọ́ mú kan ìwọ lọ́wọ́ ọba tó o lè ṣe ìbátu wọn nabatan hasana tó o lè rè wọn nírè kíni o nírè dáadáa ọlọ́njọ́ jáde bá ní mú wọn jáde sí àwùjọ ní mú jáde dáadáa kan sọ rẹ bákan náà gbogbo wọn tí wọn ọjọ́ mú kan mọ́sá sànú àwọn náà àwọn kan ń bẹ bàbá òsì kú yóò kú ó sì tún gbọ́ mọ̀ òru mẹ́wàá ọlọ́run dákun bá bututu sí ní ayé tiẹ̀ náà wọ́lájọ kan sọ̀rọ̀ bá ní bututu sí ayé tiẹ̀ náà wọ́lájọ kan sọ̀rọ̀ rẹ o wá lo gbogbo wa fún ìyọnu rẹ látòkè délẹ̀ gbogbo bí a ti ń ṣe àbòsí àtàfà ti ń wí àtàwọn tá à ń gbọ́ náà mọ́sà bá ní mọ́sà mú wa lọ́wọ́ lórí dáadáa wárúbùtù àlàkùnrin mi náà wá bá ní di ọkàn rẹ mọ́ wọ́lájọ kan sọ̀rọ̀ rẹ àtẹ̀ntẹ́ ọkàn wa nọ́ọ̀rọ̀ àtẹ̀ntẹ́ ọkàn wa tọjá pọnà tá à ń gbà dá sí ọ̀nà tá a gbà rújọ́njọ́ gbìlẹ̀ kìámà ni ọlọ́run dàkún sànú ẹni kọ̀ọ̀kan wá o wọ́n lọ́jọ́ kò sẹ́yìn la hawla lana wala quwwata illa billah inshallah ta'ala in kana fil baqiya a tún máa tẹ̀síwájú pẹ̀lú kútùbà tá à ń bá bọ̀ yìí pé min ahkamil yatama nínú àwọn àdájọ́ tó ní bá ṣe pẹ̀lú ọmọ òrukàn bí idhnillahil wahidil qahhar allahumma rabbana jalna mimman yastami'una al-qawla fayattabi'una ahsana <clears throat> alhamdulillah الحمد لله الذي انفر بتدبير الأمور سبحانه وتعالى جل وعلا أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة المبعوث رحمة للثقلين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله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 لأن كفالة اليتيم باب موصل إلى رضوان الرحمن باب موصل إلى جوار رسول الله صلى الله عليه وسلم في على الجنان الفردوس باب موصل إلى على الجنان الفردوس عند الرحمن أمة الإسلام من هو كافل اليتيم قال أهل العلم كل من ضم اليتيم إلى أسرته وتكفل برعايته وتربيته بالتي هي أحسن وكان يحفظ على اليتيم أمواله وكان يريد وجه الله بكفالته لهذا اليتيم فهو داخل تحت مسمى كافل اليتيم وكافل اليتيم له أو لغيره سواء كان كافل اليتيم من أقارب اليتيم أو أجنبيا لليتيم وإذا كان أجنبيا لليتيم فإن أهله ممن لا يجوز لليتيم أن يراهم لا بد أن تحتجب امرأته لهذا اليتيم إذا صار آلا للتمييز أمة الإسلام سئل أهل العلم عمن يتكفل برعاية اليتيم لكن ببعض أو بكست شيء من حياته كأنه تكفل بطعامه أو تكفل بلباسي أو تكفل بتربيته علمية أو تكفل بشيء من حياة هذا اليتيم فإنه كذلك تأتى مسمى كافل اليتيم ولكن كلما زاد العمل زاد الأجر في هذه الكفالة وكما كان كفل اليتيم وكان هذا اليتيم من أقاربه كان أكثر أجرا ممن كان كفل اليتيم وهو أجنبي لهذا اليتيم كيف لا جاء من حديث يا بيرة رضي الله عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم كافل اليتيم له أو لغيره أنا وهو كاتين في الجنة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله الذي جعلنا من عباده الراكعين وصلاته وسلامه على خير الأنام نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمتنا اتقوا ربنا في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقر لنا ربنا سبحانه وتعالى بأنه تعود من ظلم شيئا من أموال اليتيم والأموال شاملة للأراضي شاملة للسيارات شاملة للدور شاملة لكل ما ينتفع به الإنسان من مملوكاته أمتنا قد جاء من حديث رافع بن خريج رضي الله تعالى عنه والحديث مخرج في السنن وفي المسند بإسناد حسن قال قال رسول الله صلى الله عليه وسلم من زرع زرعا بأرض قوم بغير إذنهم فليس له من الزرع شيء وله نفقته وقبل ذا جاء من حديث أبي هريرة وجاء من حديث سعيد بن زيد رضي الله تعالى عن مرضاهما قال رسول الله صلى الله عليه وسلم من ظلم شبرا من الأرض وفي قول من أخذ من ال من ال من أخذ شبرا من الأرض ظلما وفي رواية من اقتطع شبرا من الأرض ظلما طوقه الله يوم القيامة إلى سبع أرضين أمتنا فمن ظلم شبرا من الأرض فإنه يتوق به يوم القيامة وهذا في ميدان الحساب قبل أن يسير أمره إلى ما شاء الله سبحانه وتعالى فما ظنكم بهذا التعب والمشقة على هذا الغاصب الظالم أمتنا فكل من فعل هذا ظلم شيئا من أموال اليتيم فإن جريمته أشد من جريمة من ظلم غيره لأنه ليس أهلا للتصرف على تركة أبيه لذلك كان تحت كفالة هذا الكافر فإذا ظلمه وهو أقرب الناس إليه وهو ممن أوجب الله سبحانه وتعالى عليه الإحسان إلى هذا اليتيم لأنه أقرب لأنه أقرب الناس إليه فإذا ظلمه مع هذا القرب فهو أولى بالعذاب من غيره أمة الإسلام إن الظلم ظلمات يوم القيامة والذين يأكلون أموال اليتامى ظلما ماذا قال عنهم ربنا سبحانه وتعالى إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا نسأل الله الرحمن أن يوفق الجميع لما يحبه ويرضاه وأن يردنا إليه ردا جميلا أمة الإسلام فلما قال الله وأنزل هذه الآية تخوف الناس وترك كل منهم ما عنده من أموال اليتيم بل كثير من الناس يومئذ من صحابة رسول الله صلى الله عليه وسلم عزلوا واعتزلوا كفالة ما تات أيديهم من اليتامى ثم أنزل الله سبحانه وتعالى قولا في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم وإن تخالطوهم فهو خير لكم الله سبحانه وتعالى يحب منا مخالطة اليتامى وألا نتخوف من القرب من أموال أو من كفالتهم وإنما ربنا سبحانه وتعالى يعلم المفسد من المسلم ما ما قال الإنسان وما ما أتانا بكلام معسول فربنا مطلع على الأسرار ومطلع على نياتنا لذلك نسأل سبحانه وتعالى أن يقر أعيننا باتباع كتابه وباتباع سنة نبيه وأن ييسر لنا كل الطاعة فهو على ذلك قدير وبالإجابة جدير أمة الإسلام نسأل الله الذي لا إله إلا هو أن يوفق الجميع لما يحب ويرضى وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا هذه الدولة فيها عباد لك من المصلين والصائمين والراكعين اللهم ربنا خذ زمامها للمتقين ولعبادك المتقين لا تولي علينا يا ربنا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا عدم علينا نعمك وأمنك وأمانك يا أرحم الراحمين اللهم ربنا ثبت أقدامنا اللهم في هذه الدولة رؤساؤها ومرؤوسها فكل من أراد بدينك منهم وبسنة نبيك منهم بسوء ولم يتب اللهم عليك بهم أجمعين